والصلاة والسلام على المبعوث رحمة للعالمين جعله الله إمام المرسلين واختاره وخصه وجعله سيد المتقين وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المسلمون أيها المسلمون أيتها المسلمات إن دينكم دين كامل وإن شرعكم وإن شرعكم شرع شامل لا يجحد ذلك أي بشر عاقل قال سبحانه وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اعلم يا عبد الله أن من كمال هذه الشريعة أنه ما من شأن من شؤون الحياة صغيرها وكبيرها جليها وخفيها إلا وبينته هذه الشريعة الغراء وما عليك أيها المسلم إلا أن تسدي الشكر الجزيل لرب العالمين وتكثر الصلاة والسلام على رسول الرحمة محمد صلى الله عليه وسلم أيها المسلم اعلم أن هناك حالة لا بد أن يمر بها كل بشر في اليوم والليلة فلا بد له من ذلك إلا من ابتلي الله بالمرض نسأل الله السلامة وهذه الحالة يا عباد الله هي حالة الخروج من المنزل وليعلم أنه ليس كل من خرج رجع وليس كل من رجع رجع كما خرج إيجابا وسلبا فمن أراد أن يخرج من بيته ويرجع سالما غانما فائزا رابحا فليأتي إلى مدرسة رسول الله صلى الله عليه وسلم وعن أنس وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال إذا خرج من بيته من قال إذا خرج من بيته بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله يقال له كفيت ووقيت وتنحى عنه الشيطان رواه الترمذي وغيره وإسناده صحيح بارك الله لي ولكم واجعلني وإياكم من أتباع محمد صلى الله عليه وسلم إنه على ذلك قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول رب العالمين وعلى آله وصحبه أجمعين wọ́bàá ọ̀pẹ́ ní fún ọlọ́run ọba wa àti àsàlát àti àsàlám fún òjíṣẹ́ wa ànábí wa àtiwájú wa onísábàbí oríire wa ànábí wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ẹ ká tún tẹ̀ máa wà lé sílẹ̀ kan sí wípé ẹlọ́mà ẹlọ́mà sí òfin tó gbé ìsìláàmù tó wà pẹ̀lú ìsìláàmù tá a mọ̀ sí ṣẹ̀ríà tí ọlọ́run ọba fi rán ànábì wa sallallahu alaihi wa sallam ẹlọ́mà tí òfin tó kárí ilé tó kárí oko ni òfin gbogbogbò ni kìí sófin tó kù síbi kankan òfin tó yanjú ni òfin tó kọ́va gbogbo nǹkan tá a nílò ni torí ẹ̀ sí ìsìnkú nǹkan dààmú ọpọlọ ẹ̀ kódà kọ̀ mọ́jẹ̀ islam wọ́n jowú fẹ̀rí àtọ́lọ́run tó náà nàbì sallallahu alaihi wa bí wọ́n bá dé kọ̀rọ̀ níbi tí ò sáwọn ènìyàn níbẹ̀ kálukú wọn sọ jáde wípé áá ah, ah, nǹkan bẹ lọ́dọ̀ àwọn bọ́bá wòwò ó lè pè ní màlẹ́ nǹkan lọ́dọ̀ àwọn àmàlẹ́ o torí ẹ̀ bá sì pè díẹ̀ ó lè pè áà ah, àwọn mùsùlùmù á wọ́n ní nǹkan o wọ́lá yọ́ mà nínú ọkàn ara rẹ̀ yí pé ah, ah, ọlọ́run fún yín nìkan ọlọ́run fún wa ní nǹkan ọlọ́run bá wa wọ́n jẹ́rìí lórí èyí tọ́lọ́run bá bá dẹ̀ sọ̀rọ̀ kò yẹ ká tó wẹ̀yìn mọ́ ọlọ́run bá jẹ́rìí lórí pé ìsìn Islam ẹ̀sìn tó gbé ni ọlọ́run al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ọlọ́run mo ti pé ẹ̀sìn Islam akmaltu lakum dinakum ẹ̀sìn yín tí mo fún yín ìdí ṣe Islam mo ti jọ complete ìyẹn ni wípé a nílò àfikún kankan bákan náà a nílò àyọkúrò a nílò àfikún kankan nínú ẹ̀sìn Islam bákan náà a nílò àyọkúrò ń bẹ gbogbo nǹkan tá a nílò òun náà lọ bẹ́ ń bẹ ìyẹn dẹ̀ máa fi yé wa wípé kò sí tó nílò nínú ìgbẹ́ tí ó mọ sóríire láyé tí ó jẹ́ kọ́ lálàáfíà lálùkìyàmà gbogbo ẹni bẹ ní ìsìláàmù tó bá wá mà onídòkọ lọ bèèrè torí pé ẹni tó sọ yí pé ẹ̀sìn ìsìláàmù pé òun náà ni Allah subhanahu wa ta'ala kò yẹ káwá rí nǹkan kan ká láti tó ọgbà pọ̀ ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tó pé ni نعم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آية إن كان لاني كتبت يوم لسبني الله أني متكتياس إسلام ó yẹ kó yé islam ọ pé kò sí nǹkan ṣe nínú wa lọ́mọ pé kò sí tí ọlọ́run ọba ọba wa dá sínú sẹ̀rí àtúnṣán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tá a máa ń ṣe láyé òun náà ni pé a máa ń wọṣọ nínú nǹkan tá a máa ń ṣe láyé òun náà ni pé a máa ń jẹun nínú nǹkan tá a máa ń ṣe láyé òun náà ni pé a máa ń mu nínú nǹkan tá máa ń ṣe láyé ni pé a máa ń níyàwó a máa ń lọ́kọ a máa ń bímọ ààrẹ a máa ṣe wá a máa ń rìnrìn àjò a máa gbélé máa wo gbogbo ẹ lọ́wọ́ a máa ń kọ́lé a máa ń gun nǹkan a máa ń sọ̀kalẹ̀ gbogbo kọ̀ǹdíṣàn ayé wa táà máa ń ṣe nì wàláhì kò sí tí ọlọ́run ọba òfin rán ànábì kọ̀dá sí sallallahu alaihi wasallam kí wá lọ wá ń dààmú kí ló wá ń wò fẹ̀fẹ̀fẹ̀ káàkiri nàám nínú àwọn nǹkan tá a fẹ́ jíwe fún wa nínú sámẹ́ǹtì ní mílò la fẹ́ kà nínú eyín adípèlé gẹ́gẹ́ bá àwọn Yorùbá ti máa ń sọ mílò la fẹ́ kà nínú pípítọ́lọ́ fún wa nínú ṣẹ̀ríà yìí mílò la fẹ́ kà béèyàn kú ṣẹ̀rí àtàlàyé ẹ̀ bó wẹ̀ bó sí gbogbo nǹkan tó wà ń bẹ̀rẹ̀ fún kódà bí sàárè rẹ̀ ó ṣe lẹ́yìn rẹ̀ bá tún ṣe ṣe lẹ́yìn kò sí nǹkan tó lọ́wọ́ fún wa nù àyè inú àwọn nǹkan fún wa máa fi máa pé wà mí nǹkan máa lè ha rí ṣẹ̀rí à nínú àwọn nǹkan tó kàn wá gbù tó sì gbogbo mùsùlùmí ayé àti ní tí èsè mùsùlùmí ayé a máa ń sèse sí kan tó jẹ́ sí pé ìsesí gbogbo ara máa bẹ lọ́hùn pé ọlọ́run jẹ́ àlè máa ṣe gbogbo ara máa bẹ lọ́hùn wípé opposite ẹ̀ ọlọ́mọjọ ọ̀sẹ̀lẹ̀ sí wa àti mùsùlùmí o àti ní tí èsè mùsùlùmí kò sẹ́ni tí kọ̀fẹ́ máa sèse sí ní gbogbo ìgbà kò sẹ́ni tí ọ̀gbọ́n máa ṣe jojúmọ́ àfẹ́ntí àdánwò bá bá ọlọ́run má fàdánwò kẹ́ni kankan wọn wà. kí ni ìṣesí náà òun náà ni ká jáde nílé ká jáde nílé ẹ̀rí nǹkan mùsùlùmí òdodo láì tí ìsọ̀rọ̀ wípé mọ̀ ń wá ní tí mọ̀ ń jẹ lọ ó jáde lẹ́ẹ̀márùn lójúmọ́ torí pọ́ lọ kírun nílé ọlọ́run ọba mo ló ti jáde inú ilé rẹ̀ náà báwo wá ní ká wá gbé jíjáde lọ sí táti jẹ táti mu táti gbọ́ bùkátà ayé wa ká wá kà á mọ̀ ó dájú pé gbogbo aláfẹ́ máa jáde nílé ó jẹ́ kí n sọ fún wa yí pé ìṣètí yìí kò sẹ́ni tí ọ̀fẹ́ máa ṣe láyé kò sẹ́ni tí òdẹni máa ṣe lójúmọ́ àfẹ́ntà ìsàbá ń ṣe ọlọ́mọ́fà rẹ̀ sàwà dábàá ní ọlọ́run wọ́n fi san ara wa dè wá mọ́lẹ̀ ìtumọ̀ ẹni tí ọlọ́run jáde máa jáde gbogbo ẹni tí bá ń jáde láyé kálọ̀ ọmọ yìí pé jíjáde láti inú ilé wa yìí ìṣesí kan ní káà gbọ́dọ̀ má máa ṣe ẹ̀sìn lọ́mọ yìí pé látara ká jáde ká tó wọlé oríṣiríṣi ààrà lọ́lọ́mọ ń dá fáwọn ẹ̀dá ẹ̀ ẹlòmíì tí ẹ jẹ́ àrà tí ò dá ẹlòmíì tí ẹ jẹ́ àrà rere ronú síra rẹ o oríire kan tó ṣe o ọjáde o ronú síra rẹ o aburú kan tó bá ọ ọjáde náà o anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá pè wá pé bóòwù láti máa jáde ńlé tí ó pé wa àfojúsùn wa máa jọ jíjáde wa

béèyàn bá léèyàn fẹ́ gba gbogbo nǹkan owó ayé yìí kéèyàn tó kọ́yàn ọlẹ́tọ́ àti gbà ṣùgbọ́n ànábì ju ilẹ̀ fún wa sallallahu alaihi wa sallam torí pé ànábì àánú ni ọlọ́run sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kò dájẹ́ àwọn àfa àwọn nílákàlẹ̀ wọ́n tún níwèé àṣírí wa Muhammad sallallahu alaihi wa sallam nínú nǹkan tí máa ń fi jọ́sìn fọlọ́ bẹ́ẹ̀ nìkan bá mọ̀nà rí nǹkan kékeré báyìí ah, kìníkà ló mú wa o ó sì fi dímọ̀ òdìdí ọdún mẹ́ta ó sì gbá ọ̀sà wo ọ̀sàn báyìí ọmọ àsàn wa ó mú kìníkà wa ó sì gbá ọ̀sà wọ́n sọ ọ́ dẹrú nítorí ẹ̀ ẹ wà nábì alayhi salatu wa salam ní tí wọ́n ń lò iná ni wọ́n gbìyànjú fún wa yìí sí ọ mùsùlùmí wá sí bí ibi nǹkan mi ló ń ṣe ẹjá wo ìtànàbì ní tọ́sọ̀ sallallahu alaihi من kharaja من قال إذا kharaja من bayti ẹni tó bá sọ ní tí mo fẹ́ sọ yìí nígbà tó fẹ́ jáde nílé ẹ̀ ọ̀rọ̀ ilé tí wọ́n sọ ń bẹ̀ yẹn kì í ṣe pé dandan kọ́ kọ́lé o ibi tó ń gbé ni wọ́n sọ ní ẹni tó rẹ̀ǹtì ilé ibi tó wà ilé rẹ̀ ah, ẹni tó lọ fíṣìt ẹnìkan tó lọ balálejò ilé ibi tó wà náà ilé rẹ̀ náà ní

bọ́ọ̀fẹ́ jẹ òsìbá nàbí ti ṣe ọ̀fẹ́ wẹ̀wù òsìbá nàbí ṣe ọ̀fẹ́ sùn òsìbá nàbí ṣe ọ̀fẹ́ jí òsìbá nàbí ṣe nàbí ẹnu rẹ̀ sallallahu alaihi wa wọ́n lẹ́nikẹ́ni tó bá sọ gbólóhùn yìí nígbà tó fẹ́ jáde ńlé ẹ̀ irú gbólóhùn wọ ìyà tí ń ta nǹkan ọmọ òwí kò ní kó ní láàgùn tó fi mọ̀ báwo wá ní ká bá sọ ọmọ akẹ́kọ̀ọ́ kí ni wọ́n ní ká wí gbólò mẹ́ta náà mọ̀ wọ́n ní ẹmbá sọ wípé bísmílá ó dé ní tawakkaltu ala Allah méjì ẹlẹ́ẹ̀kẹta wàlá haúlá wàlá quwwata illa billah ah, ẹnu mẹ́ta ìpéré lámọ̀wé kí lè rè jẹ mọ̀ ń bọ̀ wà fún aláwọn àǹfààní kan tó wà ń bí gbólóhùn yẹn kí lè nìta jẹ ẹ̀ẹ́n ìsì islam kò sí kó o ṣe sẹ́kọ̀ọ́ méjèrè èrè rẹ yóò kọjá kò sí èsì wíṣẹ̀ rẹ̀ nínú tọ́lọ́ fún ànábì wa tọ́lọ́ bá wà lè ṣe díẹ̀ kò jèrè púpọ̀ lẹ́sìn islam ṣe sí ẹ̀lérí kọ jẹ̀jẹ̀ irin náà ní ẹ̀kùn iṣẹ́ rẹ̀ àgọ́lọ́n tọ́lọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ sí pé ẹnjẹ́ ọwọ́ nínú ẹni tó jẹ́ mùsùlùmí tí ọwọ́ náà nínú ẹni tó jẹ́ mùsùlùmí tí ọ̀ tí ẹ kọjá bẹ́ẹ̀ lọ́yà fà torí bí àwọn kan táà sí táà fẹ́rẹ́ jẹ́ náà ọ̀pọ̀ nínú sẹ́rẹ́ àtọ́nà fún ànábì wa sallallahu alaihi wasallam ẹni tọba igbó ló mẹ́tẹ̀ẹ̀ta yìí kílẹ̀ tán máa wà lákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ jáde ńlé ni o kílẹ̀ tán àkọ́kọ́ ànábì ní sallallahu alaihi wasallam ó ní tọba igbó gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ní tọba ti wú àwọn màláìka wọn máa wúri fún ọ tó ní gbọ́ǹtẹ̀ ọ ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó wà ní gbègbè ibi tó fẹ́ gbà kọjá àti ibi tó gbà bọ̀ gbogbo wọn ni wọ́n gbọ́ àti màláìka ti bẹ́ńbẹ́ ó àti àlìjẹnu ti bẹ́ńbẹ́ ó àti èèyàn ti bẹ́ńbẹ́ ó ọkàn rẹ̀ ó ti kíni yọ gbọ́ òun lè má mà kú sí ẹni tó lọ̀rọ̀ lọ́sọ bẹ́ẹ̀ ó ní yú kọ́ lóláhùn wọ́n máa sọ fún wọ́n tí tọ́ọ̀sọ́rú gbólóyìn yìí kí ni wọ́n sọ fún nǹkan mẹ́ta náà wọ́n sọ fún ọ̀yá nǹkan mẹ́ta lórí nǹkan mẹ́ta náà wọ́n fi dá ọlọ́run kúfíìt alákọ̀ọ́kọ́ ni kúfíìt ah, wọ́n sọ fún pé o ti ní igi lẹ́yìn ọgbà o ti ní aláfẹ̀yìntì ìtumọ̀ kúfíìt ni kò sí ewu ẹ̀kọ́ ìtumọ̀ kúfíìt ni kùfíìs àwọn tí ọgọ ọjà wọ́n ti tẹ̀lé ọlẹ́yìn tẹ́nìkan bá ti ẹ̀fẹ́ dojú ìjàkọ́ ẹ̀ kùfíìs tẹ́nìkan bá ní kùbí tó gbà òun ni ò ní rí ibi tí ó gbà lọ́njẹ kùfíìs àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọ̀wù kéèt ẹlẹ́ẹ̀kejì wọ̀wù kéèt wọ́n sọ fún pé ó ti wà nínú ààbò mọ̀ ń lọ lójú ọ̀nà mọ́fẹ́sẹ̀ kọ́ ìwọ́kọ́ mọ́fẹ́sẹ̀ kéèsì ìwọ́kọ́ kápẹ́ntà ti ń lọ bí iṣẹ́ hammer ò ní bọ́ ọ lọ́wọ́ òṣìṣẹ́ ìwọ́kọ́ dráìvà ah, ah, táyà mọ́tò mi lójú ìwọ́kọ́ ọ̀wùkè táyà rẹ̀ ò ní tẹ kódà kò ní tẹ èso sani sọ̀rọ̀ yìí Ànábì wa Muhammad sọ̀rọ̀ ọ̀wùkè wọ́n ti fọ́ sínú ààbò rẹ̀ ọlọ́run ti fi ọ́ sínú ààbò wọ́n tún wá máa sọ fún ọ bẹ́ẹ̀ yòkọ́ lóláhù kùfì ọ̀wùkè ẹlẹ́kẹta bàbá rẹ̀ wà nù wọ̀tàná àárín ṣẹ́ìtọ́n eh kí lọ wá wí tó fi jèrè tó tó báyìí oní bísmìlá tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah faqat only nítorí wí náà nìyí èdè ẹlẹ́ẹ̀kẹta tó tún jẹ́ ni wọ̀tàná àárín ṣẹ́ìtọ́n anábì ní àṣẹ́ìtọ́n gbogbo ń pè ní ṣaitan tẹ́ ń pè léṣù láàrin àtọmọ ogun àti nílá wọn yẹ ká pè pé gbogbo ọ̀rẹ́ eti ètí bá ń gbàyàn létí ìwọ́kọ́ tàní ha anábìnrin yọ́ ma sá fún ma fara kàmí ni wọ́n ma wípé láàmì sáásà ni wọ́n ẹ́ eléyìí fara kà ó ó fara kàmí tó bá yọ lọ́ọ̀kan báyìí wọ́n bìlà ní tí wọ́n pàtà ní àánihò ṣeitọ́n àwọn ẹran èṣù àti gbogbo àwọn èèyàn èṣù wọ́n máa sá fún ọ̀nà ó rí pé wọ́n nílé ìwójú ẹ̀ ọba débì kan wọ́n máa sọ ọmọ bìlà ní ẹlòmíì máa pẹ́ ọ̀nà àárín pé ọlọ́mọdé ń pàdé tó bá rí ọlọ́ọ̀kan báyìí ó ti bọ́ ya ibì kan ní kọjá ibì kan ká o èṣù ń bẹ lára ẹ̀ ní wọ̀tàná àánihu àṣẹ̀tà anábì ní gbogbo ọ̀rẹ́ ètò pátápátá wọ́n ma bìlà fún ọ̀nà tọ́bá ti wígbó náà ìtànàbí wí ní parí sallallahu alaihi wasallam tó ní èso àwọn gbogbo tán pèlé sùn wọ́n ẹ̀yà fún ó fi yẹ ọ pé tọ́ọ̀bà wí gbólóhùn yìí èṣù lọ́rùn ọ́ọ̀lù lọ́tọ́ bá jáde nílé rẹ̀ nìyẹn èyí tí ní ọmọ ìyà fún ọ fi yé pé ojú ọ̀nà ọgbà wọn kọgbà wọn gan kọgbà wọn jínú tẹ́wọ̀n ní ojú ọ̀nà ọgbà wọn wọ́n pọ̀ wọ́n pọ̀ jù wá lọ tó bá ṣe pọ́lọ́ ń bá ní a máa rí wọn ní ẹnìkan àjáde nílé ẹ̀mọ́ ìkan ló lọ́ọ̀kan tó ní ìwo gàgàrà gàgàrà lórí bóò ní ṣe ọ padà lé ṣùgbọ́n òjò àrí wọn ẹ̀yìn kí lọ́wọ́ àmọ́ wá lò tó fi ní kọlu wọn táwọn náà fi ní kọlu ọ torí pàwọn ní ọ̀pọ̀ jù máa sọ pé bísmílá tawakkaltu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah tó bá ti jáde ńlẹ̀ rẹ pẹ̀lú gbólóhùn yìí ó délé padà torí èèyàn mẹ́ta ní máa jáde padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam gbogbo ìtọ́ ọmọ mi kò tó jáde ńlé pé ó dún àbí òdún torí wọ́n ní tí wọ́n mì ní àwọn olóòtà nì tí àwọn mùsùlùmí especially àwọn tí wọ́n ra wọn pé èèyàn ńlá làwọn èèyàn ńlá kí lọ jẹ́ tọwa dẹlẹ́bọ táyé ó di ẹni yẹpẹrẹ wájú ọlọ́njọ́ gbọdọ̀ kíyàmà wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn tó jẹ́ sí pé ní tí ó mì ò tó jáde ńlé wọn ní tó bá dún àfáà mi kan sheikh murtaba abdulsalam rahmatullahi alayhi sheikh wa nìbàdàn wọ́n ń sọ̀rọ̀ kan fún wa kan yí pé wọ́n láwọn wà ní nígbàtí àwọn ń lọ níjọ́ àwọn lọ́nà Lagos Ìbàdàn expressway yẹn ni accident wá ṣẹlẹ̀ táwọn pẹ̀lú káà wọn mọ́ táwọn wá dé oríṣiríṣi àwọn tó fẹ́ràn bá wọn fáwọn ní wọ́n lẹ́nìkan bá fáwọn dárúkọ ẹ̀ ní onídìkín dárúkọ ẹ̀ wọ́n bá wọn yí ayé yìí gbá kínní ẹgbá kínní tẹ́bá ti fẹ́ lọ ẹni ìrìn àjò ẹni tó bá ti dún ẹ máa lọ tí ò bá ti dún ẹ lọ wọ́n máa fi sọ̀rọ̀ fún ayé pé àwọn òǹbọ̀ lọ tán àwọn ọlọ́fọ́ ni ibi kí ni ọfẹ́ fún mi lọ́lọ́ kejì nìyẹn ẹ̀ẹ́n ìjọ́ mi ọ̀bọ̀lọ́ lọ nìyẹn ajẹ́pọ̀ ńlọ́lọ́ ní tí mò ń sẹ́ nìyẹn kí ní ìyẹn ò ní í máa kẹ́ máa máa gbé bàbàrà ẹ̀rì mùsùlùmí tó bá ń ṣerú eléyìí lọ́mọ pẹ̀lẹ́ bọ pátápátá ayé yìí ní ọbọ̀ bá kú sórí ẹ̀ inú náà já ànámà lọ́lọ́ anta mushrik ẹlẹ́bọ̀nà ẹ̀dàkùn àdó tó wá mì tó wá ní tó bá dún àdún yẹn lágbára ju ọlọ́kọ́rin ìwọ náà ló sì mú lọ́wọ́ oríṣi tí ò mẹ́ra rẹ̀ tó ẹ́bùrì ẹ bá pè ní ibùwọ̀ ló ń mì ẹ kó mẹ́ra rẹ̀ fúnlẹ̀ tó bá ṣe pé ọlágbára gbogbo ń tá a bá ti mì tá a bá ti mọ̀ pàwàlà ń mì fún ẹ̀ kò yẹ kó jẹ́ pé a máa wá gbágbára fún lórí ara wa ọ̀dà káà tó ní nìsín ìwọ́n tó ní ká ó wúwo ju ẹ lọ ó sì ní wéètì ju ẹ lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n torí pé wọ́n lọ ń wà á ká lọ gánà wà àti káà rẹ̀ ìwọ́n ni torí wọ́n lọ mú òfin tó àtẹ́rẹ́ ta wá mìtọ̀ wá dún tẹ́rẹ́ tó bá ti dún káṣí àti gbágbára fún ẹ pé ànílà káyì tàbí ṣe bẹ́ẹ̀ ni nàám èyí tá ń sàlàyé fún wa òun náà ní pé tó bá fẹ́ jáde ńlé ẹ dípò sọ pé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah àwa ní àwọn èèyàn tí máa jáde ńlé ó tóbi mẹ́ta alákọ̀ọ́kọ́ ẹni tí ó jáde ńlé tí ò ní bọ̀ mọ́ àwọn Yorùbá máa ṣàdúrà yóò jáde ńlé yóò dé ṣùgbọ́n tọ̀ ní tó gbé lọ ní ti dáadáa ìbànújẹ́ ní ọba bọ̀ wà ní ẹ̀rí tí àwọn ẹ̀bá kí lẹ́nu ọ̀nà gan yóò gbé kọ́ kó wájú mẹ́jọ kó wájú wó fásílẹ̀kùn fásílẹ̀kùn ọba bànújẹ́ bọ̀ ni wọn náà má pọ̀sẹ̀lẹ̀ jọ àbí òwì gbólóhùn yẹn ni tó o bá wí ni kìí ṣe wọ̀ ní ọ̀sẹ̀lẹ̀ ojú rẹ̀ ọmọ dán torí pé ìbànújẹ́ ní máa jẹ́ kójú ohun jọ lọ́pọ̀lọpọ̀ gbà tí a bá ń banú jẹ́ gbogbo gbà tí ò sá ní ìbànú tí ò sáyọ̀ ń bẹ̀ ẹ̀rí ojú rẹ̀ ọ̀sá máa ìmánì sí máa jẹ́ káyọ̀ wà lójú ọkàn ilé ayé yìí ò dùn fún rẹ̀ ìmánì ni ó jẹ́ kí inú rẹ̀ ó dùn tiẹ̀ tí wọ́n bá mọ̀ pé ọbọ́lọ́n ah, ti ṣe nìyẹn tí wò ní ronú ń pa ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì ó náà lẹ́ni lọ tó bọ̀ ṣùgbọ́n ìbànújẹ́ lọ ẹni

ọgbàgbé kó sí ẹ jẹ́ ká múra sẹ́sìn ọlọ́run ẹ jẹ́ ká múra sí ká pakuru má súnà nẹ́bì sallallahu alaihi wasallam mọ́jà wọn máa tàn ọ́ jẹ́ o ò lè gbádùn ẹ̀sìn yìí wàláhì gbogbo ẹni mo fi ń búra yìí o ò lè gbádùn ẹ̀sìn ìsìláàmù yìí láì tẹ̀lé ńtọ́lọ́run fi rántí sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n pè ní ahlu sunna níbi ọ̀fẹ́ gbádùn ẹ̀sìn dámọ́ so láwọn bídí àárín ah tó bá ní ẹ̀dá kan ara kí ní máa wí kí ní tó ní tí mo bá lọ bìkan máa dé láyọ̀ o wọ́n kà fún olóríṣìíṣìí ẹ̀tọ̀ ní tó ṣe pé tó bá fẹ́rẹ̀ ní àjọ̀tọ̀ ló ká ní wọ́n bọ̀ ṣe ọ̀tọ̀ lówó ká lọ́sàn lẹ́yìn wá gbà náà ọ̀tọ̀ ní ti tíra tó fi sápò ọ̀tọ̀ lè tó dì máa mọ́tò rẹ̀ ó di mílíọ̀nù báyìí ó di mẹ́ta ọ̀tọ̀ lè tó ọkọ̀ tó máa rí pé bóyá wọ́n pè kó wí kó tó jáde wọ́n tún lè fọ́ ní pé òbù kan tẹ́nu àwọn oníkan wọ́n ń dààmú ayé rẹ̀ ìwọ náà sì ń dààmú ara rẹ̀

kí láǹfààní pọ́ wá kí wọ́n white mosque tó bá máa rú eléyìí òjèrè nìyẹn ọkàn dààmú wá máa sára sí nígbà lásán látò ní lọ wọ́n mùsùlùmí ronú rẹ̀ ò wọ́n tó ní nǹkan mìíràn tó ń sekú tó jáde nílé rẹ̀ jùlẹ̀ látò ní lọ wọ́n wá bẹ̀rẹ̀ kọ́ padà sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kọ́ wá wo báyìí rí òsì rí tọ́ bá tó gbé àkókò díẹ̀ jẹ́ra rẹ̀ ò padà pé bóun mo ṣe wà báyìí àwọn tí wọn ò ní fẹ́ fi ọlọ́run lẹ́ o tó ọ̀bàdàn ọ̀dọ́ wọn máa wọ́n tó máa pè ọ́ o àti ìdíyìn ti pẹ́ wọ́n mọ̀ èèyàn ṣàbẹ̀wò láyé hmm, wọ́n mọ̀ èèyàn ṣe àbẹ̀wò láyé torí pé wọ́n rò pé ọ̀dà bẹ̀rẹ̀ pẹ́ni yóò ti fẹ́ já lóko ẹrú wọn ò sì ní jẹ́ ọjà àwọn tó kó lọ láì sí nàìjíríà tí wọ́n fi álẹ̀ wọn ò ní jẹ́ ọlẹ̀ gbogbo ẹnikẹ́ni táwọn ará bíbá ti mú lẹ́rú wọn ò ní gbà ò ìwọ lọ jara rẹ̀ gbà lọ́wọ́ wọn tó padà tọ́dọ̀ ọlọ́run ó padà tọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tábàwọ̀ àdúrà yìí mo ronú sí gbà mọ́fẹ́ wọn mọ́sálásí ń bí náà ni àwọn pé bismillah kí ló parí ẹ̀ Allah tawakkaltu ala Allah kí ló parí ẹ̀ Allah wala hawla wala quwwata illa billah kí ló parí ẹ̀ Allah yóò jọ máa mà fi nǹkan bẹ́ẹ̀ ibi la hawla wala quwwata ebó níbi tí máa dé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wọ́n gẹ́ al-aliyyil azim wàlá haúlá wàlá quwwata illa billah ọlọ́run jẹ́ kó wúlò fún aláyé kó sì wúlò fún aláàkìyàmà kó sì mẹ́ àtẹ̀yìnlẹ́n tó fọ́lọ̀ annabi lẹ́yìn sallallahu alaihi wasallam kó jẹ́ ajére súnà annabi sallallahu alaihi wasallam kó sì wá nìkan nínú àwọn tó jẹ́ sí tí wọ́n bá ti gbọ́n tó dáa الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لله رب العالمين لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم أفلا الذي يحمل التوراة ثم لم يحملها كمثل الحمار كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآياتنا Oh من اللهو ومن التجارة والله خير الرازقين الله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 في جنة عالية إن علينا حسابهم الله